orúkọ mi ni Abímbọ́lá ọmọ Adémọ́yè ẹ kú ọdún ayẹyẹ ọdún mẹ́wàá tẹ́ ti ń bá iṣẹ́ takuntakun bọ̀ ní Orísun TV ẹ bẹ́ẹ̀ ni ẹ ń wo Orísun The Source ten ní Lagos Nigeria don't touch that ẹ ó dàárọ̀ sorry ẹ ó dàbọ̀.